وبث رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون tí a láǹfààní láti bọ́ra wa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ akíra wa pẹ̀lú gbólóhùn tí Islam ní ká kíra wa gbólóhùn tó ṣe pé òun náà ni ó dáa jù gbólóhùn àlàáfíà tó ṣe pé ìṣẹ̀mí tí mùsùlùmí gbọdọ̀ máa ṣe ní gbogbo ìgbà ọgbọdọ̀ jẹ́ ìṣẹ̀mí àlàáfíà náà ni ọgbọdọ̀ máa jẹ́ ìṣẹ̀mí wàhálà fún ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi sọ abẹ́ọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ sí wa ní ẹni àlàáfíà akẹ́wà pẹ̀lú gbólóhùn assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. yálà ìní fa àsìkò ìlú kókó nǹkan tí wọ́n ní kí n sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni àtàwásùn àtàwásùn ìyẹn ni pé fi fi nǹkan kan ṣe àkàsọ láàrin èèyàn àti ọlọ́run ọba nígbà tí wọ́n bá fẹ́ bẹ̀ tí wọ́n fẹ́ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀. ntí agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ṣáwájú nípa ohun tí a ń pè ní àtàwásùl òun náà ni pé a mọ̀ pé tàwásùl yìí ọ̀rọ̀ tí ó ń lọ ní abẹ́ àdúrà ṣíṣe ni àdúrà ṣíṣe sì ni ọ̀nà méjì náà ni àdúrà máa ń jẹ́ nínú kí àdúrà ó jẹ́ pé èèyàn fi ń béèrè kọ́lọ́dọ̀ ọlọ́run ọba pé kí dáadáa kó ṣẹlẹ̀ síyàn àbí àdúrà nígbà míì kí ọmọ fi béèrè fún nǹkan tó ṣe pé ní kò dáa ní ọ̀fẹ́ kí nǹkan náà kó ṣẹlẹ̀ sí ìyàmá. ṣe pẹ̀lú àdúrà ṣíṣe tí a bá wọ àdúrà ṣíṣe á rí pé nǹkan kan tí ó pàtàkì débi pé ọlọ́run bá sàkóso náà wà dáadáa ó pé wá pé gbogbo tí wọ́n bá kóun ní ṣe àdúrà ó sí ẹni yẹn alẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní iná lọ ayẹ́kọ̀ọ́ bó ìlà dára kẹlà áńkú pàtó á tí èèyàn bá fi àdúrà yìí ṣe kalẹ̀ ọlọ́run ti máa bínú sí onítọ̀ bákan náà alẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní kó yẹ wá pé ọ̀tọ̀ áńkú wọ́n àìdáadà àdúrà ní ànẹ́sọ̀rọ̀sọ́nà ní pé àdúrà òun gẹ́gẹ́ ní ẹ̀sìn wa ẹ̀sìn mùsùlùmí kó tó wá sí pé mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò ní máa àdúrà ṣe. tí a bá mú nǹkan tá a pè ní àtàwásùn yẹn ni pé ìfì kankan ṣe àkàsọ̀ ibi ọlọ́run mo fi nǹkan báyìí mo fi bẹ̀ ọ́ mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi mo là ń pè ní àtàwásùn òun náà ni tọ́lá bó wá sí latin aw taqarrubin ila Allah. في الدعاء يذكر العبد ليسأل الله به yẹn ni pé nǹkan tí ọmọ ènìyàn tó jẹ́ mùsùlùmí tó fẹ́ bẹ ọlọ́run ọba tí ó wàá dákun nǹkan yẹn ọlọ́run mo fi nǹkan báyìí mo fi bẹ̀ ọ́ ṣe nǹkan báyìí fún tawasulu kan mẹ́ta pé ní àtawasulu àìmọ̀ṣòro ìfẹ́ lọ́wọ́ ètò ṣe pé ó tọ òfin ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba lọ́wọ́ a kúrò àbí ọba ṣe ọlọ́wọ́n bó fún yàn ní ládàá o tiẹ̀ fi nǹkan yìí kò fi bẹ̀ mí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtàwásùlù àlùmọ̀mùnú ìfìǹkan bẹ lọ́rùn tó ṣe pé ọlọ́run ọba kò fẹ́ tó ṣe pé bí ọba ń ṣe èèyàn máa ṣe ọlọ́run ọba mùsùlùmí ó lẹ́tọ̀ọ́ bẹ ọlọ́run láláì nílò tàwásùn tí ò ní fi kankan bẹ ọlọ́run ọba torí tá a bá lè wọnú Al-Qur'an á rí àwọn àyà oríṣiríṣi tó ṣe pé ọlọ́run ọba ọ̀yàn àdúrà jáde nínú alukoran látara látẹnu àwọn mùsùlùmí tó ṣe pé wọ́n sì fi kankan bẹ ọlọ́run tabalọ̀lẹ̀ wo àyà Ali Imran àyà fifty four gbàtọ́nà ọba ń ṣàlàyé nípa àwọn mùsùlùmí ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim wa ma kana qawluhum illa an qalu. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم أني قلون يا مسلمين في وانبي نجاتي وفلو لقادي وان وما كان قولكم قلون في وانصرنا نفين إلا أن قالوا nítorí wọ́n ń bí ni pé ọ̀gbánà ighfir lana dhunubana pé ọlọ́run ò ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa wà israfana fi amrina ọlọ́run ṣàforíjì fún wa bá a ti ṣe ṣe ìṣẹ̀mí ayé wa ní ìṣekúṣe tí wọ́n lọ́wọ́ ọba ọ̀fẹ́. ayé wa ní ọ̀nà tí wọ́n lọ́wọ́ bọ̀ fẹ́ ṣàforíjì rẹ̀ fún wa wàtábì àkùbánana kó wá fi ẹsẹ̀ wa rinlẹ̀ wọ́n ń sọ̀rọ̀ na alẹ́ kọ́wùmí káfírí kó ràn wá lọ́wọ́ lórí àwọn kẹfìrí ẹ̀rí kíta bá wo àyà yìí fún àwọn mùsùlùmí wọ́n bẹ ọlọ́run ọba ní òfin kankan bẹ ọlọ́run pé ọlọ́run wọlá nǹkan báyìí nǹkan ni rabbana ighfir lana dhunubana bákan náà nínú suratul A'raf àyà 47 àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí tó bá wà nínú aljanna tó lọ́wọ́ bá kó fún wá sínú wọn ní ọjọ́ ìgbìlẹ̀ kiyama ọlọ́run ní wọ́n wà tó máa ṣe àdúrà kan tó bá wà nínú aljanna òun náà ni pé ọlọ́run ní wa idha surifat absaruhum tilqa'a ashabin قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين yẹni pé ìgbà tí àwọn mùsùlùmí ní ọjọ́ gbìndà kìyàmà tán bá fi ojú wọn tán bá wò kí báyìí tí wọ́n wo àwọn ọmọ aná níbi tí wọ́n ti ń jìyà aná kọ́ọ̀lù àwọn mùsùlùmí wa sọ pé rọ̀bánà olúwa o ẹ̀rí ìṣẹ̀kẹsẹ̀ náà ni wọ́n bẹ ọlọ́run wọ́n sọ pé nǹkan kan náà fi bẹ ọlọ́run wọ́n kàn ní rabbana la taj'alna ma'al qawmi zalimin ọlọ́run mọ́jíká wọ́n wà pẹ̀lú àwọn kìfìrí yìí o ọlọ́run gbé wa jìnnà sí wọn yányá gbé àwọn náà jìnnà sí wa ṣẹlẹ̀ ni àpèjúwe méjì tí mo fẹ́ mú wa láti fi ṣàlàyé pé ìyẹn lè bẹ ọlọ́run ọba láláì ní lò kankan láti fi bẹ ọlọ́run tó túmọ̀ sí pé mùsùlùmí ní àǹfààní ọkàn bí ọlọ́run ọba rẹ ní ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣe nǹkan báyìí fún mi láláì ní sọ pé wọlá nǹkan báyìí wọlá nǹkan báyìí wọlá nǹkan báyìí tó wà bẹ́ẹ̀ fún mùsùlùmí. Naam. Naam. Ó túmọ̀ sí pé mùsùlùmí ó lè bẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ kó má fi nǹkan kan bẹ ọlọ́run. Tá a bá ń ṣàlàyé nípa àtàwọ́sùn yẹn ni pé ìbẹ ọlọ́run ọba pẹ̀lú pé o lò kankan abdul istikọrọ ìwà tọ̀tọ̀ bọ́ọ̀lù ìgbà tí àwọn afẹ́sìn àwọn afọ́sùn náà tí wọ́n wòye sí gbogbo àyà Qur'an àti hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n rí pé kí wọ́n fẹ́ ṣe tàwọ́sùn yẹn ni pé mo fẹ́ ṣe nǹkan báyìí bẹ ọlọ́run bí oríṣi márùn náà ni wọ́n wà. alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni àtàwọ́sọ́lù ìlàlọ́ọ̀hì bí asma'ihi wa sifatihi òun ni kí wọ́n bẹ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run ọba bí wọ́n bá ti ṣe mọ̀ pé ọlọ́run ọba ní àwọn orúkọ ó sì ní àwọn ìròyìn ní oríṣiríṣi kí wọ́n wo àwọn orúkọ yìí kí wọ́n fi bẹ ọlọ́run eléyìí ẹ̀rí rẹ̀ nínú suratul A'raf nínú àyàwó ọ̀rọ̀ eight ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run yóò ní àwọn orúkọ tí orúkọ yìí fáìn orúkọ yìí dá ọrẹwà fad'uhu biha ẹ fi àwọn orúkọ yẹn ẹ fi bẹ̀rẹ̀ wọ́n ní الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعلمون. ọlọ́wọ́n bá ní ẹ̀fẹ̀ àwọn tó máa ń ṣe àtakò àbí tí wọ́n máa ń ṣe ìṣe kékeré tó máa ń takò orúkọ ọlọ́run ọlọ́wọ́n bá ní wọ́n padà rí ìjìyà lórí nǹkan tí wọ́n ṣe yìí ibi tá a fẹ́ lò ń bẹ̀ òun náà ni walillahi al-asmaul husna fad'uhu biha ẹ̀fẹ̀ wọn bẹ ọlọ́run ẹni bí ta nídìí mẹ́rin pé àwọn orúkọ tó dáa

kó jẹ́ pé èèyàn wo nǹkan tí yẹn nílò lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn wá wo dédé ìròyìn ọlọ́run èèyàn wá rọ mú ìròyìn ọlọ́run ọba èèyàn wá fi bẹ ọlọ́run tó ṣe dédé nǹkan tí yẹn ní. lápèjúwe kéèyàn ní bùkátà sí àforíjì ọlọ́run ọba kéèyàn wá sọ pé yàgò fáá ọkọ̀ fèrè lè kéèyàn ọlọ́run ní ọba aláforíjì ṣe àforíjì fún mi yẹn kí èèyàn wo ìdí ó jẹ́ ìdí yẹn nínú orúkọ ọlọ́run lọ sí ilé ọlọ́run àbí kí wọ́n ní ìyẹn nídìí àṣírí bíbò lápèjúwe kí wọ́n ní ya sataru isturni wọn ọlọ́run lọ́ba tó wọn bá sírí bá sírí mi tó gbogbo eléyìí òun ni àwọn orúkọ tí àwọn fi ń bẹ ọlọ́run ọba ọlọ́run èèyàn àkíyèsí agbọ́dọ̀ níbí orúkọ tọ́lọ́wọ́n ọba pera rẹ̀ agbọ́dọ̀ fi bẹ ọlọ́wọ́n ọba o ọba aláfúnfún gbòò agbọ́dọ̀ fi bẹ ọlọ́wọ́n o ọlọ́wọ́n wọ́n ni hìn wọ́n ni hùn wọ́n ni hùn a ọlọ́wọ́n òpera rẹ̀ báwọn èyí fi orúkọ báyẹn bẹ ọlọ́wọ́n o àwọn kọ́ tó bá dáhà lójú tó rinlẹ̀ nínú Al-Qur'an ọba pera rẹ̀ lẹ́yìn ìyẹn máa fi ń bẹ ọlọ́wọ́n alákọ̀ọ́kọ́ lélẹ́yìn ẹlẹ́ẹ̀kejì التوسل إلى الله بعمل صالح قام به صاحبه ونكين وبيولوج pẹ̀lú iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó ti pé ìwọ gangan náà ló ṣe sẹ́wọ̀n fúnra rẹ̀ iṣẹ́ rẹ̀ gangan tó ṣe kí wọ́n fi bẹ ọlọ́run ọba kí ni ẹ̀rí eléyìí ẹ̀rí wà nínú Sahih al-Bukhari àti Muslim hadithi Umar bin náà ni hadithi yìí àdéhùn tó gùn ni àmọ́ tó wà níbẹ̀ ní ṣókí òun ni pé àwọn arákùnrin mẹ́ta kan wọ́n jáde wọ́n lọ sí ẹ̀yìn ìlú ìgbà tí wọ́n wà ní orí àpáta ni atẹ́gùn bá ń fẹ́ bí atẹ́gùn òjò wọ́n wò pé káwọn sá pamọ́ sínú ihò kan tí wọ́n rí ní bá sá síbẹ̀ ìgbà tí wọ́n sá síbẹ̀ ni atẹ́gùn bá fẹ́ àpáta ńláńlá kan bí òkúta wọ́n bá di ihò yẹn mọ́ wọn. anabi sallallahu alaihi wasallam ó ní àwọn méjì bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ń wura wọn pé wàhálà dé ẹnìkan bá wò pé ẹ jẹ́ ká fi ntoba mako da wa lójú ní sẹríta ní lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká fi bí Ọlọ́run ọba ní alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní ntòun ní tòun fi bí Ọlọ́run tó dáhùn lójú ní sẹrí òun ni pé òun máa ń ṣe dára sí òbí òun náà oníjọ kan wá ṣe dára sóbì òun débi pé ebi ń pa àwọn òbí òun méjèèjì òun ò mọ fún wọn lóúnjẹ òun wá wá oúnjẹ lọ fún wọn síwájú kóhun tó dé àwọn òbí òun ti sùn òun ọ̀wá sùn òun retí pé wọn ò jí kan fi jẹun yẹn títí tilẹ̀ fi wá ma wọn ni ọlọ́run tó bá ṣe pé nítorí rẹ ni mo fi ṣe nǹkan yìí mọ́sá wa sí yọ wá nínú ìṣòro yìí ni òkúta wọn bá rọra ṣí díẹ̀ wọ́n ń rí òye àmọ́ wọn kò tí tó jáde ẹnì kejì òun náà tó sọ pé ọlọ́run nǹkan tó ń ní dáadáa nítorí ni pé <clears throat> òun ní ọmọ ẹ̀gbọ́n bàbá kan ni pé ẹ̀gbọ́n bàbá àwọn ó ní ọmọ kan òun wá fẹ́ràn ọmọ yẹn ó sì wù kóun bá ṣe zìnnà olóòmọ wa ń fi gbogbo nǹkan tan ọmọ yìí ọmọ yìí ò kí ń dáhùn lóhùn ó ní ìjọ kan ìṣòro wá dé sọmọ yìí ó ní bùkátà sí owó lọ́wọ́ báwọn wípé nǹkan tẹ́ máa ń gbé látijọ́ ikú ti yá tòlóhùn bá ní á wípé òun ò òun fún ní owó tó nídìí òun ò sì bá a ṣe ìbàjẹ́ kankan òun sì fi kalẹ̀ pé ọlọ́run tó bá ṣe pé nítorí tiẹ̀ lòun fi fi aburú yẹn kalẹ̀ tó ń tún fún ní nǹkan tó níyì ọlọ́run ṣàánú àwọn ọ̀pátá yẹn tó sí níwọ̀n bá sí àmọ́ kò ti tó jáde ẹnì kẹta òun sọ pé òun gbé iṣẹ́ fẹ́nìkan jọ kan ẹnìyẹn wá ní ìgbà tó di pé ẹnìyẹn parí iṣẹ́ àwọn ò ṣòwò láti bẹ̀rẹ̀ ẹnìyẹn sáwà yarí ikú wọn ọ̀pá ikú ń pẹ́ fún un. òun náà ní òun náà lè fi kún un ó padà wá di pé nìyẹn bínú lọ òun wá bá tọ́jú rẹ̀ yẹn wọn ọ̀nà òun wá kó fi ra gbà tó yá pọ̀ fi ra ẹran tó gbà tẹ́ nìyẹn wá dé ẹran tí wá pọ̀ jẹ́tẹ́ nìyẹn dé báyìí ọkàn wá béèrè nǹkan ẹ̀ òun sọ̀rọ̀ àpò ògbẹ́ fúnfún wọn lónìí ó dẹ̀ nìyẹn sọ pé a ah, mọ́tàn mi òun ní ìtàn wọn lónìí ó sì kó nǹkan rẹ̀ lọ nítorí wá ṣe pé nítorí tiẹ̀ ó túmọ̀ sí pé bí wọ́n ṣe ṣàdúrà yìí fáwọn mẹ́tẹ̀ẹ̀ta kìíní ìbá sí àwọn mẹ́ta wá jáde so ẹ̀rí hadith yìí ni pé iṣẹ́ eré tí yẹn bá ṣe ìyẹn lè fi bẹ ọlọ́run ọba lápèjúwe bóyá nǹkan ìyẹn ní ìdìkan kan lọ́dọ̀ ọlọ́run kí wọ́n á ní ọlọ́run o wọlá pé èmi ò kí ń rìnrìn kùnrin wọlá pé èyí kì í wọ aṣọ tí wọ́n ọlọ́run ní kí n má wọ̀ èmi ò kí ń wọ aṣọ káṣọ tí anabi sallallahu alaihi wasallam ní ká máa wọ̀ bí mo ṣe wà nílé ẹ̀kọ́ tó ṣe pé ó kí n máa ṣèrànù kí n ṣèrànù ibi tó ipá nìkan kò ní rí mi kí n ṣèbàjẹ́ níbẹ̀ kí n rìnrìn kúrìn kí n wọṣọkọ́ṣọ ọlọ́run ṣàánú mi tí ẹ̀ lè fi bẹ ọlọ́run ọba dùn bẹ́ẹ̀ náà ni lóríṣiríṣiríṣiríṣi gbogbo iṣẹ́ tí ẹ̀ bá máa pín yàn ní ilé fi bẹ ọlọ́run lápèjúwe ọlọ́run wọ́n la pé ní gbogbo ọjọ́ Monday yìí máa ń gbá àwẹ̀ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi àbí kéèyàn ti ẹ̀gbà àwẹ̀ tán lẹ́sẹ̀kẹsẹ̀ náà kí n sì bí ọlọ́run pé ọlọ́run wọlé àwẹ̀ tí mo gbà yìí ṣe nǹkan báyìí fún mi kíní yìí nítòtọ́ súnà nàbì sallallahu alaihi wasallam mi tó kódà kì ṣe kí bóyá tó ní ládàá iṣẹ́ tí yẹn ń ṣe kódà kò tó ní já síbẹ̀ pé yẹn ń ṣe ìrègùn fọlọ́run kò òun ni àtàwọ́sọ̀lù ìlàlọ́ ibi hali dáàì òun ni kéèyàn ọbẹ̀ ọlọ́run pẹ̀lú ìṣesí rẹ gangan nǹkan tí ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ bí alákòjú yìí ara níyàn kí wọ́n ní ọlọ́run ah, ara máa ń ní mí o ẹnu yóò lásán tíyàn ti wí òun ìyẹn ti fi ìṣesí yàn bẹ ọlọ́run ọba lọ irú ẹni bẹnu alukur'an. ìgbà tí Nabiyullahi Musa alayhi salam ìgbà tó ṣe wàhálà tán lóríṣiríṣiríṣiríṣi wọ́n á jòkó wọ́n fi ara ti igi wọ́n á ní rabbi bima anzalta ilayya min khairin fakir ìpè ọlọ́run mo ní bùkátà sí oore rẹ mo nídìí ẹ̀ ọlọ́run ṣe oore fún mi ìṣesí mi yìí mo ní bùkátà sí oore rẹ irú ẹ̀ yẹn lè fi ọlọ́run. ó di mẹ́ta bákan náà nínú àwọn ọ̀nà tí ẹ máa fi ń bẹ ọlọ́run ọba àtàwọ́sọ̀rọ̀ ila Allah bil ìmáàni bi kéèyàn bẹ ọlọ́run pẹ̀lú ìmáàníyàn ìgbàgbọ́ téèyàn ní irú ẹ̀ ni ó ń bẹ lọ Kùránì tó pọ̀ bàtọ́ náà wọ́n bá ń sọ nípa àwọn mùsùlùmí ó ní wọ́n sọ pé nínú àyà 53 قال ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين يبقى المسلمين الله آمنا بما أنزلت أنقبوا سنكتي والله ما سوكالي واتبعنا الرسول أتلي وجيشيري ẹ̀wùn tẹ́kọ́ sọ ọ sọ pé àwọn ti ní bákan náà àwọn tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ní faktubna ma'a shahidin fi wá sí ara àwọn tí ó ṣoríire tí ó kúkú ṣàhídì ẹlẹ́karùn-ún òun náà ni àtàwọ́sùlù bidu'a'i ma turajja ìdáhùn bidu'a'i oníkéyàn bí ọlọ́run pẹ̀lú ẹni téèyàn ń rò pé táwọn ọ̀nà pé àdúrà rẹ̀ ọ gbà lọ́dọ̀ ọlọ́run irú eléyìí náà ló ṣẹlẹ̀ ní ayé anabi sallallahu alaihi wasallam àdìsí ẹ̀ ń bẹnu Bukhari àti Muslim ipe níjọ́ kan anabi ń ṣe kútùbà lọ́wọ́ níjọ́ jimá arákùnrin kan wọlé wọn wá ní kánábì ò ṣàdúrà fáwọn ipe òjò rọ̀ òjò rọ̀ anabi wa bẹ ọlọ́run ọba òjò sì rọ̀ ṣùgbọ́n kan náà arábìnrin tó wá bá nàbì sallallahu alaihi wasallam tó ní òun máa ń dákú lẹ́ẹ̀kọ̀kan bí ká nàbì sallallahu alaihi wasallam kó ṣàdúrà fún un ànábì wá nítorí àdáwò tó kàn yìí kò bá sì dákú ṣe sùúrù pẹ̀lú rẹ̀ wọ́n wá ní ká nàbì ó ṣàdúrà fún un pé kí ara àwọn kó mọ̀ máa sí kalẹ̀ má ànábì wá ní kó ṣàlùwàlá ànábì wá ní kó bẹ́ẹ̀ ọlọ́run ọba lẹ́gbà tó yẹn náfìlà méjì tán ànábì wa ṣàdúrà fún ànábì wa ní kó sọ pé kọ́lọ́run ọba Allahumma ṣẹ̀fẹ́ òfìyà pípẹ́ ọlọ́run gba àdúrà tánàbì ṣe gbà á fún mi. sọ bákan náà gbogbo àwọn ọ̀nà márààrún yìí náà ni ọ̀nà tá a máa fi bẹ ọlọ́run ọba ní ọ̀nà tó ní ẹ̀tọ́ àmọ́ afẹ́kálá kíyèsí níbi títí gbẹ̀yìn yìí kìí ṣe pé ẹni tí a bá fẹ́ ní kó ṣàdúrà fún wa pé lágbájá ṣàdúrà fún mi àbí rántí mi níbi àdúrà gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn wa bá nẹ́bí sallallahu alaihi wasallam yìí a gbọ́dọ̀ gbà pé ẹni yẹn òun ló jẹ́ kí àdúrà wọn gbà torí pé kí ni àmẹ́ni tó jẹ́ ẹni ọlọ́run ọba ọlọ́run bá ti jẹ́ pé wá nínú Al-Qur'an pé wala tuzakku anfusakum. huwa a'lamu bimani taqa ọlọ́wọ́ bá ní ẹ fọ́ra má ní èmi ni mo mọ ẹni tó bẹ̀rù mi yẹni pé kẹyà máa lẹ́yìn kiri ọ̀dọ̀ bàbá ọ̀dọ̀ pínpín ti gbà lẹ ṣe mà òun ni ẹni kan náà àwọn fẹ́ wo àwọn tó máa ń fi nǹkan ẹ̀rí pé si náà lọ́wọ́ nínú táwọn ẹ̀mọ́ fi ń bẹ ọlọ́run tẹ bá ní èèyàn ń tẹ́ fi ń bẹ ọlọ́run ọba yìí ọlọ́run ọba ọ̀ràn yìí wọ́n ní àá ṣùgbọ́n ọlọ́run ọba sọ ní Suratul Maida àyà 35 wọ́n lọ́nà ní ayọ̀ alladhina amanu ẹni ìtẹ́kùnlọ́ àwọn tẹ́gùn ilé ìlú wọ́n sí láta wọ́n ní ọlọ́run ọba ní onígbàgbọ́ òdodo ọlọ́run kẹwàá máa wá nǹkan kan ní akàṣọ wọ́n ní wà sílẹ̀ àwọn gbogbo táwọn bá ti rí náà ni náà làwọn fi lè ṣàkàṣọ bẹ́ẹ̀ sì ni tẹ́lá padà sínú alukur'an abinu tafsiri hadith anabi sallallahu alayhi nípa àyà yìí anabi ṣàlàyé pé tí ń jẹ́ alwasila bimana alaamalu sọ́ọ̀lìṣù iṣẹ́ rí ni kódà gbogbo tafsiri ti ń bẹ ní kẹlọ́lẹ́wò kódà ìtòsúnwájú tafsir Jalalayn ẹ lọ lè wò tafsir Ibn Kathir ẹ lọ lè wò tafsir Tabari ẹ lọ lè wò ntí a bá ń bẹ nìyẹn ike al-amalu as-salihu. tó bákan náà nínú tí àwọn tó máa ń fi nǹkan mí bẹ ọlọ́run wọ́n máa ń fi ọlá nábì àbí ìyá nábì wọ́n la fi bẹ ọlọ́run ọba kíní kan bẹ tí kò kí ń yé àwọn èèyàn tá a bá ń ṣàlàyé pé a kì í fọlá nábì bẹ lọ́run wọ́n ní ẹ́ẹ̀ ẹ̀ ń sọpá nàbí ọlọ́lá ẹ̀hàn àsọpá nàbí ọlọ́lá anábì ní ọlá kò ṣe ẹni tó tó anábì sallallahu alaihi wasallam nínú gbogbo àwọn anábì ọlọ́wọ̀n ọba anábì sallallahu alaihi wasallam òun gángan sọ ó ní ana awwalu man yuftahu lahu báàbù jahannam báàbù janna wala fakhara anábì ní èmi làkọ́kọ́ ẹni tó wọ́n kọ́ sílẹ̀kùn aljanna fún wàlà fàkàrà anábì ní ìṣífàánù anábì ní ana awwalu mushaffa'i èmi là kọ́kọ́ ẹni tọ́lọ́wọ́ kọ́ gbá pẹ́rẹ́ wàlà fàkàrà ní ìṣífàánù anábì ní ana ana sayyidu waladi bani adam anábì ní èmi ní aṣáájú gbogbo ọmọ anábì adam láyé anábì ní wàlà fàkàrà ní ìṣífàánù tó ń bí àmọ̀ pé anábì sallallahu alaihi wasallam ní tó bá ká anábì ọ̀ṣọ́ anábì ọ̀ṣọ́ wọ́n wá wò látòkè gbogbo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wọn ò sọ pé so ó túmọ̀ sí pé ibi tánábì bá ní ká dúró náà dúró àwa ríbi tánábì ti ní ká fi ṣẹ́rí ká fi bẹ ọlọ́run àríbi tọ́lọ́run ti ní ká fi orúkọ ọ̀hún àti wọ́n ní anabi ní tawassalu bi ja'i fa inna ja'i inda Allahi azim hadisi yìí kò kí n ṣe hadisi anabi sallallahu alayhi wa sallam hadithun mawdu' fabricated hadisi ni anabi sallallahu alayhi wa sallam kọ́ ló wí tó bá kan náà tẹ́ bá tún bí wọ́n pé àní ẹ má fọlá anabi tọrọ máa ẹ máa fi ń tánàbí ní ẹ fi bẹ̀rún tó ní ẹ fi bẹ̀ ọlọ́run kò ní ẹ máa fi bẹ̀ ọlọ́run ọba wọ́n ní àá ṣebí àdìsí kan bẹ wípé nígbà tí anabi adam tó ṣe lọ́hùn ọwọ́ fi ọlá anabi ló fi bẹ lọ́hùn ọlọ́run fi lóhùn foríjì eléyìí náà àdìsí mawdu' ni ṣùgbọ́n àyà quran ó ti ṣàlàyé rẹ̀ ó ní watalaqqa ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim kí wá ní àyà náà ọlọ́pàá wáyé máa ń gbé rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna min al-khasirin so àdìsí yìí ipe wọn anabi fiola adamu bẹlọ adamu fọlá anabi bẹlọ àdìsí ọlẹsẹlẹ so bákan náà wọn tún máa ń lo ọ̀rọ̀ kan wọn ní ẹni ká má fọlá anabi tọrọ anabi tó fọlá anabi Ibrahim tọrọ ńkọ allahumma salli ala muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wọ́n ní anabi fọlá anabi Ibrahim tọrọ ni bẹ́ẹ̀ sì ni tábà wo ìtumọ̀ àdéhìí yìí kò rí bẹ́ẹ̀ wọ́n sì ọ̀rọ̀ gbọ́yé ni ntọ́ wà nínú hadith òun ni pé ọlọ́run ọba salli ala muhammadin sí àsàlátù fún anabi kama sallaita torí pé ìwọ ló ṣe ìkẹ́ kama káf ìmọ̀ tó mọ̀ tashbih kí sì máa túmọ̀ tààlìlù àmọ́ tààlìlù ní túmọ̀ níyà yìí kàámọ́ torí pé ìwọ ló ṣèkẹ́ fún ànábì Ibrahim àtàwọn aráalé ànábì Ibrahim so ntí wọ́n fẹ́ ká gbọ́ yìí níbi hadith yìí kìí ṣe pé gẹ́gẹ́ bó o ṣe ṣe gẹ́gẹ́ bó o ṣe ṣe fúnra tá a bó o ṣe ṣe fún náà kò túmọ̀ pé akọ́lá rẹ̀ tọ́rọ̀ mi bóyá alápèjúwe pé o ní ọlọ́run o jẹ́ kémi náà páàsì gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi Abdullah bó ṣe páàsì tí mo fọlá Abdullahi tọrọ rùn ó yàtọ̀ kí ní ọlọ́run wọlá Abdullahi jẹ́ kí so n tí àsọ̀látò yìí ti ń túmọ̀ sí ni kò túmọ̀ sí pé anabi fi anabi Ibrahim tọrọ tó ní àwọn ọ̀nà tó tọ́ yìí náà lágbọ́dọ̀ gbà ká máa sọ pé ọlọ́run wọlá gbogbo àwọn tí wọ́n wà ní mẹ́kà wọlá gbogbo bí wọ́n ti yan náfílà lónìí wọlá gbogbo tó ti ké kútùbà lónìí ọlọ́run wọlá ìyá rẹ ọlọ́run wọlá bàbá rẹ ọlọ́run gbogbo àwọn kinní kan gbogbo eléyìí kìí ṣe ìlànà tí anábì sallallahu alaihi wasallam tó ní ká fi bẹ ọlọ́run ni ọ̀nà tá a fi wá mọ̀ wípé àdúrà agbọ́dọ̀ orin ọ̀nà tá anábì bá ní káàrin ni mo sọ hadithi kan ní ìbẹ̀rẹ̀ anábì ní àdùáwù húwàlẹ̀ ìbáàdà àdúrà anábì ní àdúrà tẹ́rí wọn o ìbáàdà ni ó mi pé ẹ̀sìn ni ìyẹ́ ṣe bó bá ṣe wùyàn ìyẹ́ ó ṣe bí anábì sallallahu alaihi wasallam bá ṣe ní kí a ṣe ni tó agbọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣe àlékún àgbóyẹ̀sìn fún wa jù báyìí lọ tó kọ́lọ́wọ́ bá kí ó mú wa dúró سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك

oníbèrè àkọ́kọ́ á ní pé kí alábẹ́ṣe àtúnṣe náà wọ ètò nínú ìlà ṣé a lè fi àbẹ́rẹ́ bẹ̀rẹ̀ àti kí a ta ẹ̀ka ìkẹ́lẹ̀ tó ń ṣe àìsí àti àlè ṣe. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم حديث النبي صلى الله عليه وسلم تو clear òun ni pé wọ́n ní káàdà nàbí sallallahu alaihi wasallam yaqulu bayna yadi hajatihi inna alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. gbogbo nǹkan tí àbẹ̀yìn sallallahu alaihi wasallam bá fẹ́ ṣe ní bùkátà àbúfẹ́ yẹn ju ọ̀rọ̀ tó fẹ́ parí ìjà mo fẹ́ bá wọn sọ̀rọ̀ mo fẹ́ ṣe wáàsí mo fẹ́ ṣe kútùbà nítorí mo fi ń bẹ̀rẹ̀ náà ni إن الحمد لله نحمده ونستعينه ونستغفره يعني في خطبة حاجة نقول خطبة الحاجة nǹkan ní ma ń ṣe lélẹ́yìn ṣùgbọ́n kan náà àwọn sọ̀hábà títà wọn náà ma ń ṣe lélẹ́yìn àwọn tàbẹ̀rìn àwọn tàbẹ̀rìn tàbẹ̀rìn nǹkan tó ma ń ṣe ní eléyìí wọn kì í ké alukur'an àbí kọ́ni ẹ̀yà ṣe àdúrà níbẹ̀rẹ̀ nígbà máa ń ṣe eléyìí tó yẹ káwọn náà ká dúró mímọ́ ni eléyìí. bákan náà tábà lè ka tíra sheikh bakri abdulzaid tasihiru du'a náà ní kọ tíra yẹn tasihiru du'a ṣùgbọ́n tí wọ́n kọ tíra kan náà bid'u qurra bid'u qurra wọ́n ṣàlàyé pé lára àwọn bídà tó ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi ń lo alukur'an bí àtúndé ń ṣe pẹ̀lú alukur'an táwọn èèyàn lọ́mọ alukur'an òun ni bí akẹ́fẹ́ ṣe mọ̀tàmá òun fi sẹ́mínà àbí wọ́n fẹ́ ṣe nǹkan kan bóyá bíi méjì nìkan àwọn fẹ́ ṣe wáàsí kan wá ní ẹ̀díkà alukur'an níbẹ̀ rẹ̀ ṣéèkì ni kódà àwọn lè sọ ìgbà tí kò ní ìbẹ̀rẹ̀ nítorí bẹ́ẹ̀ ni ọ̀nà kálí àṣàrọ̀ ẹni pé ẹtí ń sin gbogbo yìí náà ní kìnìún yẹn bẹ̀rẹ̀ oní kábí ń sọ̀rọ̀ wà sọ̀lá ó kú kò kìnìún yẹn one thousand three hundred years náà ní kìnìún yẹn tó bẹ̀rẹ̀ ní àwùjọ mùsùlùmí ó dáa tó máa ń sọ fún wa pé ká má ṣe é ká gbìyànjú ká má máa ṣe é kò ká má máa ṣe é torí pé kí ni ṣe ní sọ́nà náà ní sọ̀rọ̀ wà sọ̀lá náà làlá fẹ́ ṣe lẹ́yìn náà ká má jẹ́ kí nǹkan kan ipe ṣe báwọn lágbájá ń ṣe é ṣe báwọn apálàpá tètè ń ṣe ìyẹn ọ̀kan wa nítorí kan wá nínú ẹ̀sìn òun náà ni ẹ̀rí tó bá kan náà àfa tó bá fẹ́ ní kó òun ń ṣe ń tẹ́ bèrè lọ́wọ́ rẹ̀ ni pé inú tíra wo láti rí i kà ń tẹ́ sọ yìí inú tíra wo láti rí i kà kí ni wọ́n fi wòye sọ ibi ẹ̀yìn náà wò ó ṣe bí kùránì ni kí wọ́n á fẹ́ kùránì wọ́n ní bẹ̀rẹ̀ kíní kí ló wá ṣe kíní kankan kan ẹ̀sìn kò kí ń ṣe làákàyè àìmọye tó bá làákàyè wọn tí ànábì yóò sì fi sí inú ẹ̀sìn fún wa tí ó bá ti fi sí a lè fi sí wọn lọ àìlẹ. alhamdulilayi onídìrí yẹn lè fi wí pé kí ni ìdájọ́ tí ó jẹ́ ohun. wọ́n sọ pé làánà ọlọ́run máa bá ẹni tó bá ń da ẹbí ẹlẹ́rú pọ̀ mọ́ ẹbí mi ẹbí ẹlẹ́bí tó ń dà pọ̀ mọ́ ẹbí mi ìyẹn ni pé inú ẹni yẹn ọ̀nà méjì lọ́dá ọ̀dá ọ̀nà ìsìnà bákan náà ọ̀dá ẹ̀rọ ọ̀dá ọ̀nà ìmọ̀lọ́lẹ̀ ewu ẹbí ẹlẹ́bí pọ̀ mọ́ ẹbí àmọ́ tó bá ṣe pé ìgbà tí obìnrin ṣe sìnà ọkọ rẹ̀ sì mà pípé òun lọ ṣe sìnà ọwọ́ àmọ́ mọ̀ pé ọwọ́ tó wá ṣe sìnà yìí ń ṣe kíta fún ọ ìní gbé ọmọ yìí fún ọ ọlẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lọ ṣẹ̀rẹ́ à náà làwọn ènìyàn ni pé alwaladu lilfirash wa lil'a'iri hajarun ànábì ní ẹni tí ó ní ẹni òun ló ní ọmọ ẹni tó wá yá ẹni lò òkúta ní òjẹ tiẹ̀ so àmọ́ kó ṣe kó obìnrin mà kíkẹ́ ẹni kọ́ ló ní nǹkan yìí tí kò sì jẹ́wọ́ aburú ńláńlá ni sọ wọ́n wọ ọ̀hún àìlọ́wọ́ olùdó yìí wọ́n ti ké kí n ti gba ẹni tó jẹ́ ti ké ọlọ́run pẹ̀lú síyà yorùbá fi ọlọ́run ní ìdánwò nígbà báyìí ní tọ́jú ìdílé ní amẹ́ríkà yóò yìí. fún ẹni tí ó bá gbọ́ lábáwá tó sì lè sọ ọ́ dáadáa bí ṣe lè Islam tẹ̀lé àwọn ṣe wò lọ fún ìṣàlàyé orúkọ tí ẹ bá fẹ́ bẹ ọlọ́run ọba òun náà ní kó bẹ ọlọ́run ọba pẹ̀lú ìdílábáwá tóbi àwọn èèyàn bá wá kọ́ ìṣe tó burú bẹ́ẹ̀ kí wọ́n gbé ọlọ́ pẹ̀lú èdè tí wọ́n bá gbọ́ náà. àwọn tó kàn dá oníkẹ́ni yẹn kó ṣọ́ra torí pé àwọn èdè Yorùbá àwọn kan tó máa ń súnmọ́ ẹ bọ́ ó máa ń pọ̀ ń bẹ́ẹ̀ àwọn àdúrà Yorùbá tí wọ́n bá lákèsí lédè rẹ̀ kò ní mẹ́gbàá tí wọ́n lè fi lè sọ òfin Ọlọ́run ọ̀la àmì ìdí bá ń bẹ Ọlọ́run tó ṣe pé ó sì jẹ́ tó gbọ́ pẹ̀lú èdè yorùbá tí kò pọ̀nù kankan nínú òfin ọlọ́run kò sí tó burú bẹ́ẹ̀ lápòjú ìlú ni ọlọ́run wọlọ́ba tó ṣe pé òun sànù gbogbo ayé wọn lọ rọ jù fún gbogbo ayé nípa ẹnìkan ọ̀ká láti rọ̀ jù wọn lọ sànù ẹni tí ò ní sànù mi ẹni tí ò lé kankan ẹni tó lẹ wọn lọ lọ́wọ́ fún lágbára ṣagbára fún mi sànù mi ẹni gbogbo ọ̀rọ̀ yìí kò tí ì jáde kúrò nínú òfin ẹ̀sìn kò sí tó burú bẹ́ẹ̀ kúrò kẹ́ni yọ tẹ́wọ́ kó máa fi bẹ ọlọ́run ọba oṣù tó burú rẹ̀ wallahu a'lam. alhamdulillah oníbòye díẹ̀ náà àmọ́ nínú àwọn ìbéèrè tuntun ẹ̀rọ ìgbẹ́ ayéwà ẹ̀ máa kàn mí. alhamdulillah wọ́n ní kí ni ẹ̀sọ́ ń bẹ fún àti ni kókó ti bẹ fún kí ni kúnra ní kòkó àbúrẹ́sán àárọ̀. الجمعة حديث من صحيح وبخاري ومسلم ذكر النبي صلى الله عليه وسلم لرجال بن عبد الله قل أوكي وجمع قال بعدما زالت الشمس ليلة يوم تيه وقبل في أبو هريرة أو حديث الطور من ريش الاسم tó ṣàlàyé pé lẹ́yìn ìgbà tó ń bá ti yẹ̀tàrí tán irú àsìkò yìí ní kébí aago kan nínú àlẹ́bí sọ̀lá ọ̀sánlá ní máa ń kí i. kọ́lá fún wa bẹ́ẹ̀ náà pé bẹ́ẹ̀ náà ni ó máa wúra kí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abubakar sèké bẹ́ẹ̀ ni òun náà máa ń kí i àti Osman àti aini táyà tó wọ́n máa ń kí ọ̀rọ̀ ìrọ̀ jọ́mọ́ àlẹ́ yìí ṣẹ́rí ẹni tí ń kírun jímọ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ ṣẹ́rí oríṣiríṣi nǹkan ni ó súnmọ́ kọ́mọ ìdààmú rẹ̀ nínú kọ́ jẹ́ pé àìgbọ́ ìyàbí ìfàlẹ́ ìsọ̀lọ́ àìsọ́lámù yé ń dààmú rẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun kó ṣe pé ti ń dààmú rẹ̀ ń ṣe tuntun. káwọn èèyàn máa pariwo mi bí tuntun lélẹ́yìí ó lè jẹ́ kó òun ní tó ń dààmú rẹ̀ ń ṣe tuntun náà kó kárí mi àmọ́ ẹ̀jẹ̀ ká fún ẹnìyẹn ní excuse ká fún pé àìgbọ́ àtìgbọ́yé pé lò ẹ kọ́kọ́ challenge ẹnìyẹn náà kò lè rí kan. tó ní ẹkí òní ẹkí ojúmọ́ ní àsìkò sọ̀látù duha ẹ̀ẹ́lì ẹ̀ẹ́lì rí hadithi ẹ̀yọ̀ kan látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kọ́lá látọ̀dọ̀ àwọn sọ̀hábà anábì sallallahu alaihi wasallam wípé lásìkò duha náà ni hadithi tó wà òun ni qabla zawal qabla zawal àwọn hadithi yẹn wípé àwọn kírun lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ìrun júmọ́ lẹ́yìn ìgbà tó ṣe pé àìsíwájú kó tó di pé òun yẹ kó ní sánmà òun ti yọ àmọ́ kò tí ì yẹ kì í ti pé àárọ̀ ni Ànábì sọ tó bá ní pé òun yẹ tábàlì ka fatawa Sheikh Uthaymeen àti fatawa lajnatu da'ima hàrí bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tí mò ń sọ yìí síbẹ̀ wọ́n ní kíkí wọn kọ́bùlà sàwáàlì tí wọ́n ń sọ òun ni bóyá bíi thirty minutes àbí bíi one hour kó tó ti pé òun yẹ náà nìyẹn lè ṣẹlẹ̀ tó pẹ̀lú bóyá ìdí kan àbí ìdíwọ́ mi náà ni ó ṣẹlẹ̀ tó bákan náà ara àwọn àsìgbọ́ yìí hadith ẹni yìí máa ń lò òun ni pé àwọn sàábà ní pé àdéhùn jáde tàbí ìdíje ìwọ́n fi àdéhùn ẹni fi ṣe ipe wọn láwọn máa ń kí ọ̀n táwọn bá kí ọjọ́ àná àwọn wà padà dé àwọn wà ẹ̀sìn lọ́dẹ jẹun gàdá ibi ń jẹ́ gàdá ni oúnjẹ ọ̀sán fún mẹ́ta gàdá á jẹun ọ̀sán níbi omi ó ní àwọn òdájú táwọn adarí dé padà kọ̀nùrí ìjà náà yàrá àwọn àtúrà òkú mi wá kalẹ̀ lásìkò yẹn tó ẹni gbogbo eléyìí náà ojú túmọ̀ sí ni pé òun ó ti ga sókè àmọ́ kò ní ti yẹ bí ẹ bá dájú wá jẹun ọ̀sán ṣé bí ẹ bá kù ní jímọ̀ lágbo mẹ́sàn-án àárọ̀ tó ń gbẹ ọ̀sán tó ń gbà wọn fẹ́ẹ́ mọ̀ pé ìsọkúsọ nù. tó bákan náà àdéhùn kan tó ń bẹ wípé ní àwọn atúrà ń àwọn kalẹ̀ àwọn àròlé fún olóyún tó ká sọ fún ọ pé àsìkò kan ni ọmọ òwúrọ̀ nǹkan ni wọ́n kalẹ̀ ṣé ìgbà tí wọ́n bá ń láàárọ̀ ni ìmíràn lè sọ pé èsì láàárọ̀ wípé tá a bá da ẹni ẹni tí òun bá yẹ kí wọ́n ìjọba túra nǹkan mi kalẹ̀ fún ọ̀lẹ́ wọn ni torí òun pé ìgbéra nǹkan mi ní ọwọ́ àárọ̀ tó gba àwọn àdìsẹ́ nìyẹn gbẹ́sẹ̀ lé àdìsẹ́ tó rújú tó kílẹ̀ àdìsẹ́ wọn kílẹ̀ à ń bẹ̀ tó ní anabi sallallahu alaihi wasallam àwọn kírun pẹ̀lú rẹ̀ pẹ̀lú Abubakar àti Umar àti Usman àti Ali àwọn kírun jimá pẹ̀lú rẹ̀ àwọn kì í tán lẹ́yìn ìgbà tí òun ti yẹ tààrí tó ẹgbẹ́ oníbi eléyìí tọ̀ kájà wá ní pé ọba ní pé súnà Nabi sallallahu alaihi wasallam ní pé ọwọ́ abẹ́ pa lè ṣe bẹ́ẹ̀ ṣebí yẹn wọ́n lè wo àwọn tí wọ́n jẹ́ sálà ipe níjó ni àtàlù rírí tó kírun nípa ìrun jùmọ̀ ní àsìkò jù wá bí mo fi lẹ́nu yẹn ipe ó ṣe àtìgbọ́yé òun náà ni tó súnmọ́ jù fún un òun ni pé ó mú ọ̀rọ̀ ìmáàmù Ahmed wá sheikh usman wá ṣàlàyé ìmáàmù Ahmed wá láyé yẹn òun ni pé tí ìmáàmù Ahmed ń wí wípé awwalu waqti salati jumu'a bada'a min salati duha yẹn ni pé ìgbà tí wọ́n pín àsìkò ìrun jùmọ̀ àti sẹ́gbẹ́ àti sẹ́gbẹ́ mẹ́rin sọ̀rọ̀ ìlú Bukhari tánàbí ni anábì fi àsìkò ìrun jùmọ̀ sí ọ̀nà márùn-ún anábì ni ẹni tó bá lọ lásìkò àkọ́kọ́ yóò ní ládàá ẹni tó pa òkúni ẹni tó bá lásìkò ẹ̀kejì òní yóò ní ládàá ẹni tí ọ̀pá àgbò ẹ̀mọ̀lù ẹni tó lọ lẹ́kẹ̀ẹ́ta ní ládàá ẹni tó pa àgbò ẹlẹ́kẹ̀ẹ́ni ní ládàá ẹni tó pa adìẹ ẹlẹ́kàrún ní ládàá ẹni tó pa ẹyin ẹni tó bá lọ lẹ́kẹ̀ẹ́fà ìgbà yẹn òní ládàá ẹni tó pa kankan tó wá ní ládàá òun àsìkò tó bẹ́ẹ̀rẹ̀ àsìkò lílọ ni wọ́n ń sọ òun náà ni wàá tó sọ̀lẹ́ o ti jáde látàsìkò dùhà so ọ̀rọ̀ tó kílẹ̀ àná náà ni mamu ahmed náà ń rí so wallahu a'lam. alhamdulillah ojú ìwé jẹ́ àìsí lẹ́yìn ẹni tí ó jẹ́ olùdíyà àti àjẹ́ àwọn ọ̀gá ìyá ọ̀gá ìtúnẹ̀ àtàlẹ́yìn náà. náà onídìjà òun ni ẹni tó ṣe pé ń ṣe nǹkan tí ànábì sallallahu alaihi wasallam tí kò ní ká ṣe nínú ẹ̀sìn nínú ẹ̀sìn tó pé tọ́lá bí ọ́ ipe ń gbọdọ̀ ànábì ti ṣe léyìn wọn náà lè lè wá nínú ẹ̀sìn tó fi ń ṣe irú ẹni yẹn ìlànà ìgbé ṣe dé dáhùn ìgbà míì ẹni bá ń ṣe dé dáhùn kí ló ń fẹ́ wọ́n fẹ́ ká kíyèsí o ẹni wo lè má fi dé dáhùn àwọn oníṣe o lè má má kódà tó dúró pé ntòkọ súnà ní ìfọwọ́ sọ́dà ní oníṣe irú rẹ̀ náà ó ti ṣẹlẹ̀ sí èmi tí mo jòkó yìí kàdàdà tó ṣe pé pàtẹ́ẹ̀mí ń ṣe tó fi ẹ̀wọ̀n gbogbo léwé náà láti lù ọwọ́ lùlù níjọ ọwọ́ anẹ́sẹ̀ láwọn lùlù káàkiri fáwọn àwọn ọmọ ọ̀rọ̀ ní àwọn eh, Emirates ọ̀kẹ́ nípa wọn láwọn lù bàndírì káàkiri wọn ni àwọn lù bàndírì àwọn bẹ́ẹ̀ lù nǹkan kan náà ni. àwọn àwa ni wà pé àtúwàsí lọ́wọ́ wàláì kódà tó àkọ́kọ́ ní èlò lẹ́gbà ni ah, àwọn èèbò àwọn àgbẹ̀ ẹ̀sìn lárugẹ ní so kí ló fà ní pé ẹ̀sìn lárugẹ àwọn sí i bẹ́ẹ̀ ni ẹlòmí náà ni wọ́n bá ní dídí dáa tó yẹ kó gbogbo ọkàn rẹ̀ ẹ̀sìn ní òkú òun ṣe irú ẹni yẹn ìrò lè pé pé mo tẹ́lẹ̀ ó níbi díà ó dìgbà tí wọ́n bá ṣàlàyé fún tí wọ́n ṣàlàyé fún tí àlàyé yẹn tó yanjú tó clear tó wá ní òun ò ní gbọ́ òun ò ní gbà irú ẹni yẹn ẹ̀hẹ́n mẹ́rin ó ti sọ pé ń ṣe bídíà onísùnà bídíà yìí olùwárí ti kókò níbi bídíà bídíà yìí lè ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn àdìọ́kàn lápòjúwe nísìnyí kí wọ́n sọ fún yàn pé kí lẹ́yìn tí a sọ fún tẹ́tẹ́ kalẹ̀ yìí ṣe nísìnyí wọ́n á ní kó ṣe tẹ́ kalẹ̀ yìí ibẹ̀ ni ànábì ọ̀ síbẹ̀. ibrahim ni a ṣe ọ wá sí bẹ́ẹ̀ à ah, èyí wà pípé anábì ọwà yà yìí anábì ọwà ti di anúgbò yìí kó ní he à ah, àkídà yìí àkídà tí e ṣe ni àbí àṣàlátù ń ṣe yìí ṣe mú wa fún wọn sọ àṣàlátù tó ṣe fún wọn òun ni máa ṣe wọn èyí tí èmi bá ti ń ṣe nùtọ̀rí kà mí náà ni màá ṣe lọ. ṣé rí lórí ọ̀rọ̀ tí mo sọ yìí pé ìgbà mí mi lè máa ṣe nǹkan kan tí o ní máa pé bíjà àná tó rò pé ẹ̀sìn ló ń ṣe. ọjọ́ kan wá sọ́dọ̀ mi. yẹn tó lọ́mọ tó bá mi ṣe àlékún ìmúdúró ipò òun ò rí ẹni tó lè ṣàlàyé fún un tóun fi lè kó omi ti dàníyà yìí ẹni wá mú wá bá mi mo wá ń bí pé torí kí ló fi ń ṣe ti dàníyà yìí kí ló torí ọlọ́run ọ̀dà báwọn ọbẹ̀ súnmọ́ ọlọ́run oníbẹ̀ ọbẹ̀ dẹni ọlọ́run oníbẹ̀ mo wá bí pé ǹjẹ́ tí n bá ń ṣàlàyé fún ọ ìkọ́lọ́wọ̀n ọ̀fẹ́ lẹ́yìn ànábì ọ̀fẹ́ tó bá olóhùn ọba ni wọ́n ń sọ àwọn oríṣiríṣiríṣiríṣi nǹkan fún nínú súnfí tí máa tọ́ fún yóò yí mi nínú wọn ọ̀bá bẹ́ẹ̀ tó nínú wọn ọ̀bá bẹ́ẹ̀ tí bá dékè báyìí òun yóò ní ìtìkọ́ tó wù ríbẹ̀ báwọn mo sáwà sọ gbogbo ẹ̀ lóríṣiríṣi ló ah, sá ní àjọkọ̀ tó wù rí báwọn ń tó bá rí báwọn pé èso ń sá wínú ọ̀dà tó ọmọ ìgbà dáwọ̀ látọ̀kà mọ́dà ló ń ṣe olóhùn máa ń ṣe mo ní sintálẹ́bù ní ká ṣe ó ní kí n yọ bí tí ò bá da kúrò níbẹ̀ kó wò ó mo ní ọ̀dà kíní ń jẹ́ ìhátọ́tì núrì mútọ̀lísámi kíní jẹ́ mútọ́lísàm ó ní mútọ́lísàm ó sì máa kéwu ó ní mútọ́lísàm ó ní ntọ́ mọ́lẹ̀ níjẹ́ báwọn mo ní rọ́ọ̀nì mo ní tí jẹ́ mútọ́lísàm ìmáàna sẹ́ṣẹ́rù ìdán talisman talisman oníjẹ́ mútọ́lísàm ó ní kò rí bẹ́ẹ̀ mo bá gbé mojid ìgbà tí mo gbé mojid jáde àwọn ohun tó tọ́ sàmì lọ́wọ́ bí tá a ti ń wò ó kẹ́ni ó ní tíra tó ń mú lọ́wọ́ yìí ó mú tíra kan wá tíra yẹn wọ́n tún mọ̀ jáwọ́ látò kàmẹ́lì sílẹ̀ bó ṣe sí báyìí wọ́n bá sí ìdìbò tó ń sàm wọ́n wá ní àṣírú ẹ̀yìnmọ̀tún alẹ́nilá yóò rọ̀ ẹ̀sùn ní bá wọ́n sùn ó ní pẹ̀lú òkú ọlọ́run ìníṣe jáwọn àti kàmílì inú lápẹ́ ẹni yẹn kò sí mọ́dún mi o so náà ni gbọ́dọ̀ máa categorize everybody equally you gbọ́dọ̀ treat anybody equally so ẹlòmíì bá tó ṣe pé ń ṣe nǹkan míì àmì ẹrù ọkàn ni pé òun ti sọ̀rọ̀ ọjọ́ tó bá ń rí mímọ́ sọ̀rọ̀ yẹn gbogbo ẹni tó bá ń ṣe àìdá tó ń ṣe bẹ́ẹ̀ dáa tí àníyàn rẹ bá dáa pípé nítorí ọlọ́run lè fi ń ṣe níjọ́ tó bá rí òdodo ńtọ̀ wọn kú ní ìdìrọ̀ àmẹ́tọ́ àti irọ́ ní wíwá kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó bá wà nídìí irọ́ kódà kó lódodo òní dẹ́yìn fún bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lẹ́nu tó bá sì wà nídìí òdodo náà tó bá ṣe pé kò sí ìṣe òdodo yẹn nítorí tọ́lọ́ nínú ẹ̀mí rẹ̀ kí tó bá ti rí nǹkan kan ní ìṣòro díẹ̀ àbí yòrò yọ yòrò yòrò ayé kan ló bá fà á díẹ̀ ẹ̀rì yóò ju òdodo tí ń ṣe wọn nù sòun ni pé oníbídíà olùyẹn tó ṣe pé ó takú ti bídíà tó sì ń ṣàlàyé fún un tó sì takú kó òun ní kóńdì rẹ̀ ó ń bídíà rẹ̀ ṣùgbọ́n kan náà ẹni tó jẹ́ onísúnà olùyẹn tó ṣe pé ó ti kọ̀ ìyáda ara rẹ̀ ẹni pé ó ti dira rẹ̀ pé gbogbo ẹ̀sìn tí bá sìn láyé mi àfi kí n rí láti inú alukur'an àti inú sunan nabi sallallahu alayhi wa sallam kí n sì rí pé bí àgbóyè àwọn sàhábà bó ṣe gbọ́ yé ni mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n fẹ́ kẹ́ gbọ́ yìí o sunna nabi àti alukur'an pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà torí ẹ̀ máa rí ẹni tí ò ṣe sunna náà àbẹ̀tẹ̀ pé nǹkan mìíràn ń ṣe lórúkọ sunna yóò máa dákọ̀ alukur'an àti sunna ẹ wá bí pé kí lè àgbọ́yé àwọn sọ̀hábà lè kéde ìbẹ̀rẹ̀ àṣírí ti máa ń tú ẹ wọlé àpèjúwe fẹ́ bá rí onísáwí

níjọ́ ni Usman gbọ́ yé bẹ́ẹ̀ níjọ́ ni Ali gbọ́ yé bẹ́ẹ̀ níjọ́ ni Abu Dara gbọ́ yé bẹ́ẹ̀ níjọ́ ni Abu Musa Al-Ash'ari gbọ́ yé bẹ́ẹ̀ níjọ́ ni Abdullahi bin Mas'ud gbọ́ yé bẹ́ẹ̀ ẹ mọ̀ á kà fún níjọ́ tó bá rí mú wá bá wọn. sẹ́ni kóhùn náà yìí pàtàkàrà sí mọ̀ rọ́bì yìí ọ̀la ọ̀rẹ́ rí àmọ́ sí ìbítẹ́rì lọ́rùn so onípẹ́ tó bá jọ ń súnnà gbogbo ìṣesí rẹ̀ yóò máa jẹ́ pẹ̀lú Al-Qur'an hadith pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà tó bá ti pé kí ní ọ̀dọ̀ àgbóyè àwọn sọ̀hábà lórí nǹkan tí ń ṣe yìí lórí ti pàtì yẹn yẹn ni ẹ wọ́n lè sìn tẹ́bá bíi amadíyà wípé ẹ̀yìn ọlọ́wọ́n bá ní anabi sallallahu alaihi wasallam òun lè gbẹ̀yìn àwọn anabi ọlọ́wọ́n tó ní ọlọ́wọ́n wí bẹ́ẹ̀ yóò ní yóò ní wà khataman nabiyyin yóò ní khatam oníjẹ́ khatam ní òka yóò ní òka ni ṣẹ̀fẹ̀ khatam kò ká máa ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìgbẹ̀yìn náà máa ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́ni pé wàhálà ti ṣẹlẹ̀ nù kí ló wá kù ni pé àwọn padà sọ́dọ̀ àwọn sọ̀hábà wípé kí ni wọ́n gbọ́ ọ́tàmù yé sí sókà náà gbọ́ yé sí ni àbí òpin ṣùgbẹ́lẹ́ ti kan wọ́n máa ń wọ́n máa ń wá pé kí ló tó ní tó fà wọn lẹ́kùn ni pé bẹ̀rẹ̀ ànábì ọlọ́run ní pẹ̀lú bẹ́ẹ̀ sì ni wáyé ó ti tán wáyé ò lè wáyé má so ibi láti mọ̀ pé àti àwọn amadíyà àti wọn ṣìnà so kí láà máa fi gẹ́ẹ̀tì kálukú ni pé ìlànà ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ ẹ̀wọ̀n lápèjúwe irú àwùjọ táwọn ayé ìsìn tó bá fẹ́ sọ̀rọ̀ bídíà ní padà débẹ̀ ní ìsìn àbí kẹ́ ẹ máa yan wípé bídí àti ó pín sọ́nà méjì bídí àti ó sọ̀yàn di kékeré bídí àti ò ní sọ̀yàn di kékeré bí àwọn sàhábà sì gbọ́ yé nù ẹnìkan dé lónìí òun ni kúlù bídí àti kúkúrú ó ní kékeré gbogbo ẹ̀ níbo ló ti rí níbo làná ibi ti sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀ẹ́dẹ́rì tánà ibi ti sọ kódà kò sí àgbọ́yé àwọn sàhábà kan tó lò bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé irú ẹni yẹn ń dẹ́dàkúdà lẹ̀ lórúkọ kíni orúkọ súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tó bá ti súnà tẹ́pẹ́ ẹni tó bá pè láàrú súnà ìlú ẹni tó pé súnà ní lànà rẹ̀ gbogbo tó bá ti sọ fún pé súnà nẹ́bí ni yóò sì máa jáwọ́ kò ní bídà tí ń jẹ́ pé ìyàjẹ́ òní súnà nù so kódà ìyẹn lè jó súnà nísìn kó jẹ́ pé kò tí ì mà ipe sókòtò kọ́ kọjá kókó ẹ̀ṣẹ̀ kọjá bí ọ̀tẹ̀ bá ti wá sọ fún un ipe àkọ́dá kó sókòtò máa dé kókó ẹ̀ṣẹ̀ ó ní ẹ̀ ni ẹ̀sìn yóò ṣe kéde yóò adjust à ah, eléyìí náà ni pé wọ́n súnà ní mí à ah, irú ìjábù rẹ̀ wá ń lò yìí ìjábù tí ó dùn jáde ara lọ ẹni àti kò dá ni àkòdá ẹni à ìmọ̀ ni ah, bóni ìjábù àwọn sọ̀rọ̀bí àti mọ̀ rí ìmọ̀ ń kalẹ̀ látòkè délẹ̀ ni à irú ẹ̀lẹ́mí náà wá o ẹni oníkínu onísúnà ìjábù àwọn ìyàwó ìyàwó ànábì kì í fẹ́ lẹ̀ kì í máa ń gbọ́n pàpàpàpàpàpà ìjábù tó nípa náà máa ń lò ìjábù tí ó fẹ́ bákan náà tó ìsún gùn sùnú ẹni yóò ṣòro pé ah jẹ́ kí ló ti máa adjust irú ẹni tó fẹ́ jẹ́ kí nù tó fẹ́ jẹ́ onísúnà nù kọ́nà kọ́ ṣàfihàn sínú onísúnà ìwà kírun lẹ́yìn tó bá jẹ́ oníbẹ́dà tó bá ṣe pé bídíà rẹ̀ ti ń ṣe bídíà tí ò sọ́ di kékeré ni a lè kírun lẹ́yìn ẹ̀ àmọ́ tó bá ṣe pé bídíà tó sọ̀yàn di kékeré ni a kírun lọ́dún tọ̀ bí alápèjú ní ìsìn ẹni mara àbúmọ̀ ń gbé Ibrahim ìyá ṣe lápòjú yóò sọ pé Ibrahim Inyasi yìí àà ah, ah, òun ni ìsọ́ ni mo fi sára yìí bàbá bàbá tí ń sọ mi rèé bàbá tí mo gbẹ́mi tẹ́rèé àwọn ah, eléyìn àà ó ti lẹ́lòmí lẹ́yìn ọlọ́run ó ti lẹ́lòmí fún ọlọ́run àbí ẹ̀tọ́ ẹ̀lọ́tọ̀ nǹkan ń pàtẹ́ síbà lásán tí ó sì ní ti kọ́dùkọ́ pẹ̀lú rẹ̀ fún kẹfí sóńkà bídí àti tẹ̀síbà fífà àmọ́ kọ́sùn yàn di kẹfìrí irú ẹni ọba ní sọ oníkírun lẹ́yìn ẹni kó ní oníkírun kí ló dé ẹ̀rí tẹ̀síbà lọ́wọ́ rẹ̀ àà ní oṣù kankan àbí kí ló dé ẹni pé ń fárùn gbọ́n ní ní oṣù kankan àbí ń tírìmù gbọ́n rẹ̀ ní oṣù kankan gbogbo àwọn yẹn kò sọ̀rọ̀ di kẹfìrí tí wọ́n lọ àyàn. bá a wọ́n lè ṣe ìṣẹ́jà táwọn ìlú kan tí wọ́n sọ pé àdìsẹ́ fún ọba ìlọrin pọ́sì. àṣẹ jẹ́ tọ́ káàkiri tí ó tọ́ fún ìsìn. bóyá a lè tẹ̀ àbí a lè tẹ̀ a lè tẹ̀ ní ọjọ́ ọba a lè tẹ̀ ní ọjọ́ pé jẹ́ fún ní ilé wọ́n jẹ́ fún ní kí ó tẹ̀ fún àwọn bàbá rẹ̀ yàrá ọba ọlọ́run bá sọ náà kùránì pé wala yashuddannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu wa aqrabu lit-taqwa. ntí wọ́n sọ nípa jàbátá yìí òun ni pé kò rí bẹ́ẹ̀ òun lòun máa ń parọ́ mọ́yàn òun lòun máa ń parọ́ mọ́yàn ntẹ́ yìí ò ṣe jọ yọ parọ́ rẹ̀ mọ́ ntẹ́ ò sọ yọ parọ́ rẹ̀ mọ́ tó àwọn ò ní parọ́ mọ́ kódà ètò òun rẹ̀ nílé gbédègbè rẹ̀ rí yọ parọ́ rẹ̀ náà so àmọ́ ṣe kí wọ́n sọ pé ó ní alẹ́ tẹ̀fọ́ bá lọ́nà wà á láíláí ilé ìsọ bẹ́ẹ̀ ilé ìsọ bẹ́ẹ̀. iná mo fi ń kọ́ ẹ ti fi àbí ẹnìyẹn sọ pé a lè tẹ̀. wọ́n ní àwọn ará ìlú tẹ̀ tẹ̀ fún ọba ìlú. ṣe ìbéèrè yẹn mo ti mọ ibi tí ọ̀rọ̀ ẹ̀ ṣe sàn wá àkọ́kọ́ náà èmi àtọ́ba lọ́rin ní ìdíwájú ọba lọ́rin rí àkọ́kọ́ nù pàtàkì ní ìdíwájú ọba lọ́rin rí lọ́lẹ̀ yé kí àyíwáyà lọ́lẹ̀ ṣe kankan lé ní àti ọ̀rọ̀ kan ó ti rà àkọ́kọ́ nù èyí tí wọ́n ń sọ òun nígbà tí ọ̀rọ̀ kan fi ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yẹn dé ilé ọba ìgbà tí ní ń ṣe wá sí ní mọ́sáàsì júmọ́ tí mo wá lọlé bá níbẹ̀ nípa ọ̀rọ̀ tí ń sọ pé gbogbo bídíà ni kúfúrú tí mo wá lọlé bá tọrọ yẹn sì di múnákọ́ṣà ìgbà tọrọ yẹn di múnákọ́ṣà wọ́n stọ́pù lẹ́kṣọ̀ ìgbà tó stọ́pù lẹ́kṣọ̀ rẹ̀ ọwọ́ á lọ sí ọ̀dọ̀ àwọn kọ́mítì mọ́sálásí kúrò ń wò lọ́dọ̀ ọba òun gan ọ̀dọ̀ àwọn kọ́mítì mọ́sálásí

lọ ìsìn wàhálà ní pèmí pé kí n wá fún mi náà kọ́ṣà mo fi wá bá ọ ní ọjà mo ní nígbà tí mo kọ́ dé gánjọ́ yẹn tí oníkòsí ààyè mo pọ̀ ìdá ń sìn lọ bí ṣe ń lọ lọ́wọ́ ní káyìsàn wá kúrò ní pẹ̀lú àmọ́ fẹ́ dẹnu géètì mẹ́sàn-án wá pè mí láìsàn wá bẹ̀rẹ̀ mìíràn kọ́ṣà sí wọ́n rán mi wá nù tó ọwọ́ adákẹ́ àwọn kọ́mítì mọ́ṣáláṣí yẹn wá ní kọ́lá ibùn ara wọn tó wà níbi kọ́mítì yẹn wọ́n pe bàbá kan ní bàbá bàyẹ̀rò ilé bàyẹ̀rò ni bàbá yẹn ń gbé wọ́n pe bàbá yẹn ṣaláìsí ní alájì bàyẹ̀rò ni wọ́n pe bàbá yẹn lẹ́nu alájì adéoyè bàbá yẹn nàbẹ̀ lára àwọn kọ́mítì yẹn so àwọn ni ìrántí àwọn yòókù mọ́ so wọ́n bá ní kí n máa lọ so bákan náà ẹni tó gbọ́ kẹsẹ̀ tí yẹn yẹn fi béèrè béèrè yìí irọ́ pọ̀ mẹ́gan ó lẹ́ni ó ní abdulhayi ni ó ní ọkọ̀ ìjòkó lu omi nínú rọ́ọ̀gì omi kan ta sáwọn èèyàn lánàá bóòlù yóò ṣe jòkó sínú omi inú omi wo tán gán kànga sórí rọ́ọ̀gì ni tó fi wá jòkó lé tí omi wa sáwọn èèyàn la irọ́ ni so bákan náà ìgbà tó tó yá tí àwọn bàbá yẹn wá wò pé ah ntẹ́ ń fà yìí àwọn ọ̀ma tó láwò kí n ṣe àfà àwọn náà wá rí fà wá sí àwọn council of ulama tí mọ́mú fúlàní jẹ́ olórí wọn so ìmáàmù màlẹ́ náà wà ń then àwọn afọ oríṣiríṣi náà wà ń bẹ̀ nínú àwọn afáàlú wọ́n so wọ́n á ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí ìbẹ̀rẹ̀ tí wọ́n á ní kíkí lẹ́nu yìí ń ṣe làwa ṣàlàyé wàlláhi tàlláhi sùnmíláhi nàdẹ́lá ìlàwà ìmáàmù fílàní mọ́ fílàní sọ fún pé ah, àti wọn náà ń da nǹkan rúbá yìí láwùjọ ìgbà tí ń sọ̀rọ̀ ìmáàmù ní láàrín tó níjọ́ òun onímọ̀ mú yìí mí nìyà mọ́ mú wá yìí mí mọ́ mú tó gbúgbúgbú kọ́ra ń jọ yẹ tá a túká báyìí ni àfáàkọ́ tó ya sọmọ láà níta jọ òun tó gbogbo àwọn kìíní yẹn ọkàn lọ ṣẹ́rí kẹ́rẹ́tì yẹn náà Ìlọrin kọ́ ló ti ṣe kò sì mọ̀ pé lédè Ìlọrin ti lọ́ọ́ lè ṣe ti pa gbogbo irọ́ yẹn kalẹ̀ tó kò mọ̀ pé ó lè dé Ìlọrin tó ní pé nílé àwọn kọ́nà ìlú òdélé ọba kí níwájú ọba ìdásí pé tẹ̀fún àbí kíní kan so náà níjọ́ yẹn wá bàbá kan wá ń bẹ ọ́n pè bàbá yẹn ní òkúta gidi bàbá òun ní kí ni wàhálà báyìí àti ẹ̀rú jùtò yín mọ́ gan kí ni kankan kan wo ẹ̀yin tẹ́ bá ń pé ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé ẹ̀yin tẹ́ bá tẹ̀lé sáwùjú wa ẹ bọ́ sí ẹ̀yin ẹ̀yin tẹ̀lé tẹ́ bàtà wa ẹ bọ́ sí ẹ̀yin ẹ̀sì ká tẹ̀lé yín wàláì tàlà yín tó wí nù à ń pé ẹ̀yin tẹ́ ń kúlẹ̀ ẹ bọ́ sí ẹ̀yin sàrùmí so wallahu a'lam so oní pé kò sí nǹkan sí ọjọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n padà sí ìbéèrè oní pé nípa kúkúlẹ̀ fún yàn islam ọ̀la ọ̀nà tí a máa fi kíra wa ọ̀la kalẹ̀ ọ̀nà tó ní ká fi kíra wa òun náà ni pé ká sálámà síra wa ká sì bá ọwọ́ so ọwọ́ bíbá yìí ànábì sọ pé ó ní ládàá kódà ànábì ní tí mùsùlùmí méjì bá pàdé ara wọn tó bá sálámà síra wọn tó bá bá ọwọ́ ọlọ́run sì ní kí ẹ̀ṣẹ̀ kọ́ gbọ̀n kú lára wọn gẹ́gẹ́ bí ewé ṣe máa ń bọ́ lára igi sọ àwọn eléyìí ní nǹkan tó dáa jù tó yẹ ká máa ṣe sọ àmọ́ à ń tẹ̀ kiri ẹni à ń kúlẹ̀ kiri ẹni kò sí nínú làlàtí àlẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mú wa ẹnu bí ìyá wọn wò tọ̀ kó láti ṣe pẹ̀lú àwọn òbí wa àwọn òbí wa ń táṣì pẹ̀lú wọn ni pé á dúró pé òfin ọlọ́run lélẹ́yìí àmọ́ ìwọ náà jẹ́ kán rí àpẹẹrẹ ọmọ rẹ ní ọ́ jẹ́ kán rí àpẹẹrẹ ọmọ dáadáa ní ọ́ ìyẹn máa ń ṣe àwọn kankan fún àwọn òbí yẹn ìyẹn máa ń ṣe kankan fún àwọn òbí yẹn tó ṣe fáwọn òbí wò tiẹ̀ ní rántí pé òògùn lẹ̀ fáwọn tó máa ṣe àwọn dáadáa fún wọn tó wọn ní rántí kódà eléyìí sọ fún èmi àti wáyé ìtìyẹn bí àti bàbá tèmi mi kúlẹ̀ fún wọn kọ́dà láàárọ̀ yìí láàárọ̀ aláàárọ̀ yìí ìbẹ̀rẹ̀ wọn mo ti dànù wàlọ́ọ̀hì tàlàyé sùnú bá ti jí láàárọ̀ máa lọ bá ogun lẹ́nu gbogbo ilẹ̀ máa gbálẹ̀ wọn máa lọ bá wọn da ìbẹ̀rẹ̀ wọn nù omi àlọ́ aláwọn lọ wọn dànù so èsì dé níjó ní ẹnìkan sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí ọ̀dọ̀ àwọn tó máa ni wọ́n sọ pé yé àwọn ọ̀kan dé tí wọ́n tún dáná kúnlẹ̀ máa mo sì wà lọ́dọ̀ alájí gbà wọn alájí ní àbí eléyìí fọ́ ni àbí nǹkan dààmú eléyìí wàláhì kàláhì so torí pé kí ni ó ti tẹ wọn lọ́rùn papọ̀ tí nípọ̀mọ̀ yìí ń fọmọkọmọ bẹ́ẹ̀ ló ṣe ẹkún kálukú wa náà kárí ká máa ṣe dára sáwọn òbí wa sọmọ yìí láti fi rí n tí a fẹ́ ṣe ní òfin ọlọ́run láti fi rí lò táwọn ò ní rí ipe ẹni yìí pé gírímọ̀ǹkà yìí ń ṣe ẹlòmíì gírímọ̀ǹkà yìí ń ṣe wọ́n ti kọ́ gbọ́ súnmọ̀ yìí báyìí wọ́n gan pa yóò wá fatukù yóò wá kọjá ojúgun yóò wá yóò wá nǹkan yóò wá rẹpa nǹkan kí ló dé náà ah, so ọlọ́wọ́ bọ̀ ò ní ká fi gírímọ̀ ń ká iṣẹ́ so kì í ṣe pé nígbà tí èèyàn bá ń tẹ̀ fún yàn látòlí pé èèyàn ní ìtẹríba ẹni tó bá fẹ́ ẹni tó gbọ́ pé kí lẹ̀ ń sọ yìí ẹ̀yin lẹ́gbẹ̀gbẹ̀ gbúgbélé Sheikh Kamal wọ́n sọ ipe kò dàbí ọmọ fúnlẹ̀ fún yàn bákan náà Sheikh Adam wọ́n sọ sínú kàkọ́lì rẹ̀ islam wa kàkọ́lì jahiliya wọ́n sọ síbẹ̀ so bákan na àdínù nasiha bàbá sọ síbẹ̀ so ibìkan tí wọ́n bẹ tí mo wá rí ń jóni níbi kàkọ́lì jahiliya bàbá ní àwọn àfa kan bẹ bóyá page one sixty wọ́n ní wọ́n mọ wá ní àwọn èèyàn lára tó bá kúnlẹ̀ fún wa tó ṣe pé arọ́ wa mọ ní ẹlòmíì gan tó bá fẹ́ kí wọn bàbá ní kọ́dà rú àwọn yìí gan ara mọ ní àwọn náà tó bàbá sọ̀rọ̀ sínú tíra wọn tó kílẹ̀ wà dé lónìí káwà ní àwọn ọmọkọ́mọ ní lẹ́yìn náà alájí amẹ́jì aláyé òun náà sọ ìmú kí ní kíríptì wà bọ̀tí gbẹ lọ́wọ́ mi lé tó náà sọ wọ́n ní bàbá ẹ̀dàkùn sódà káwọn tẹ̀ kíyàn ló káwọn kúlẹ̀ kíyàn ó ní lẹ́nu kan kódà àmì tí ó bá wá ní lọ́la túláàsì kó sábà kúlẹ̀ fún àtẹ̀ntẹ́kúlẹ̀ fún àtẹ̀ntẹ́kúlẹ̀ fún yàn ẹ̀yin méjèèjì ẹ ń rojọ́ wájú ọlọ́run tó ríkí wá ní fìtínà ara lórí báyìí ọ̀tán gbogbo àwọn tẹ bàláfà lálálálálá mẹlẹ́gbẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ nú làwọn èèyàn nífẹ̀ẹ́ nú ní làwọn èèyàn ṣéka mẹ́lẹ sọ ṣéka dàmú sọ àmẹ́dì aláyé sọ ọ̀tán kí ló kù mọ́ sọkọlọ́ ọba kí ó ṣàánú fún wa tó fi ọlọ́wọ́n ọba ni ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ni a kì í gbé fún ẹlòmíì àfi ọlọ́wọ́n ọba tó hánú wọ́n ta ara ẹ̀ lára kọlọmọba kí ó ṣe ní ọ̀rọ̀ fún wa kọlọmọba kó ṣe wá ní mùsùlùmí gidi ní ayé àti ní òkè àmà sọ̀rọ̀ ọmọ ọmọ ìṣe ọ̀nàṣọ́ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá pásítọ̀ fún ọ̀rọ̀ fún ọ̀rọ̀